káàbọ̀ padà sí orí ètò wa ètò yín Miliki Express ètò tí mo mọ̀ wípé ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀ máa ń jẹ gbádùn wa lọ́sọ̀ọ̀sẹ̀ báwo ni mo ṣe mọ̀ nítorí èsì tí a máa ń gbọ́ látẹnu yín lórí ẹ̀rọ ayélujára wa àlejò wa ṣì wà ní ilé agodo Ridwan Babalọlá àtèmi àti Ọláyẹmí náà làjìjọ ń tọkùn ètò yìí látàárọ̀ àlejò wa ẹ kú jókòó ẹ ṣe gan lórí ìbéèrè tí a mú lọ́wọ́ kí a tó lọ fún ìsinmi ráńpẹ́ ẹ jọ̀ọ́ ẹ tún bá wa tẹ̀síwájú sí i hmm. ẹ mọ̀ pé mo béèrè pé ṣé ẹ ní àwọn aṣojú kọ̀ọ̀kan tó mójútó ẹgbẹ́ àwọn tó máa ń kọ̀ròyìn ní orí ẹ̀rọ ayélujára àti pé báwo la tiẹ̀ ṣe lè dẹ́kun àwọn irú ìwà kí àwọn oníròyìn máa kó àwọn ìròyìn tí ò fìdí múlẹ̀ lórí afẹ́fẹ́. ẹ dẹ̀ ti sọ fún wa wípé wọ́n wà kí wà ní wọ́n ń ṣe nítorí pé tí wọ́n bá wà bẹ́ẹ̀ yẹn hmm. ó yẹ kí gbogbo àwọn ìròyìn tó rò ti pẹ́ tí àwọn kìíní ti ń ṣẹlẹ̀ nígbà tí wọ́n dẹ̀ wá wà ó yẹ ká ti máa rí ọwọ́ wọn kí ni nǹkan tó ń ṣe ìgbésẹ̀ wo náà ń gbé gan. ẹ ṣe rí bákan méjì ni ṣe pé àwọn journalist tó ń kọ ìròyìn fáwọn newspapers àwọn náà wà níbì kan ẹ̀wọ̀n pé àwọn journalist tó máa ń kọ ìtàn fáwọn newspapers wà níbì kan so àwọn tó jẹ́ bloggers ẹlòmíì kó tó máa ṣí blog títí ẹ̀ wọ́n máa ń ṣe sẹ́mínà kan tó kọ́ máa fi ń dá wọn lẹ́kọ̀ọ́ ọmọ council mọ̀ pé ìkan hmm. báyìí báyìí báyìí báyìí báyìí ni blog yìí wà fún ìkan báyìí báyìí báyìí lè máa ṣe bẹ́ẹ̀ o tẹ bá ṣe kan tí ò bá dá ó dàbí YouTube náà ni tó bá report yẹn máa stop me for the next time tó bá hmm. ṣe ìwádìí wọn dáadáa wáyé pé lóòótọ́ ọkọ̀ tẹ́ni ṣe náà ó kò bójú mu tó bá ní wọ́n fìwé pé lágbájá ń sìn pé ọlọ́kọ̀ nǹkan nípa òṣèlú olóṣèlú kan sìn tó dẹ̀ ti affect ambition láti jẹ kíní kan ní kíní ṣe mọ̀ pé wàhálà ńlá ni so àwọn bloggers náà wọn ò lè stop wọn láti máa kọ ìkan tí ò dáa àmọ́ díẹ̀ díẹ̀ díẹ̀ ni àpọ́nlé ni ara ń fẹ́ kò fẹ́ àbùkù àwọn ẹgbẹ́ tí ó wà ní ìdí kíní yẹn la máa bá sọ hmm. so àwa ta jẹ́ bí olùdásílẹ̀ blog kan a máa take note yẹn lágbára ọlọ́run. lágbára ọlọ́run ẹ ní láti bá wọn sọ nítorí pé àwọn ènìyàn tó bá gbé fóònù wọn àbí tí wọ́n bá lọ sórí ẹ̀rọ ayélujára kankan ìròyìn tán bá rí ń bẹ̀ wọ́n máa ń gbàgbọ́ nítorí àwọn èèyàn kó má bàa máa àwọn wọ́n máa ń confuse àwọn èèyàn gan káwọn èèyàn máa káwọn èèyàn rí wọn àwọn èèyàn gbà wọ́n gbọ́ pé ìròyìn tán kọ yìí ìròyìn òótọ́ ni kán wá débẹ̀ kán wá má bàa lóòótọ́ kó bójú mu. ẹ̀sùn ibi tẹ́ sọ tí ẹ náà ti parọ́ ni pé ṣẹ́rí bákan méjì ni nígbà eh, èèyàn kan bá kọ ìkan tó da nípa ń sìn tẹ̀lé ṣé kí ni ẹ̀sẹ̀ ni ẹ̀ pé ẹ wo kan tí mo kọ nípa yín kọ́ bá bàbá tó ṣẹlẹ̀ o ẹni náà kọ̀ bá ẹ̀ dùn kò tẹ̀ ní káàmásìkì pé thank you àbí kò tiẹ̀ dúpẹ́ o kò ní show love padà <laughs> so ẹlòmíràn á tún wò pé ah ẹ ṣèbí iṣẹ́ tèmi ni a tún again hmm. ó dàbí àwọn tó wà ní Instagram tó ń trend ń sìn ní àwọn eh, Insta blog Naija àti Tunde Ednut wọ́n máa kọ nǹkan tó da nípa òṣèré mi báyìí akọ ògùn báyìí ṣùgbọ́n wọ́n bá di kọ nǹkan tí ò da àwa lọ síbẹ̀ abẹ́ sì ni máa sọ fún wọn pé ẹ lágbẹ́já o kíní kan ó dàbí nǹkan tó ṣẹlẹ̀ ní <clears throat> island ni ó sì ń ṣẹlẹ̀ báyìí báyìí ní Lagos Island jẹ́ pé wọ́n para wọn dànù ní bọ́ ṣe ń lọ́sọ̀ gangan bọ́ ṣe ń gbé mọ́jà nílé àtòkúta àti gbogbo ẹ̀ so wọ́n ṣe gbogbo ẹ̀ náà ni àwọn tó wà ní rédíò stations o àbí kí ni máa máa ń cover because ibi tó bá ti ń cover kí nìyẹn ó lè ju nǹkan tó pé ó lè ṣe ni léṣe hmm. so àwọn tí wọ́n máa ń ya picture kékeré kan àti fídíò àwọn ló máa ń fún wa ní report kí nìyẹn pé ẹ bá hmm. ṣe síta and nínú àwọn tá a ti ṣe náà a dúpẹ́ fọlọ́n pé àwọn ìjọba náà ń gbégbèsè gidi ní pàtó náà. ẹ ṣeun àlejò wa ẹ wá jẹ́ kí n béèrè pé eh, àwọn olóṣèré wa pàtó kí ni kí tiẹ̀ ni àwọn àǹfààní tí ẹ̀rọ ayélujára ń ṣe fún wọn gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ìgbà tí ò ti sí ẹ̀rọ ẹ̀rọ ayélujára a ní ìwé ìròyìn hmm. amóhùnmáwòrán gbogbo ẹ̀ wà níbẹ̀ àti asọ̀rọ̀mágbèsì bọ́ nísìnyí tí ẹ̀rọ ayélujára ti wá dé gbogbo olúkàkú ń ṣe Facebook Instagram ṣé ó tiẹ̀ ń ṣe oore kan fún wọn ni àbí ibi ni wọn ẹ wá jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ mú lára àwọn àǹfààní tó ń ṣe fún iṣẹ́ olóṣèré àwọn olóṣèré wa kí tiẹ̀ ní àǹfààní tí social media ń ṣe fún wọn. ẹ lákọ̀ọ́kọ́ náà ohun tí èyí máa fi wò ọ̀nà tó pọ̀ ni ọ̀nà tó pọ̀ ni ayélujára ó ó help àwọn celeb gidi gan ó dẹ̀ tún affect wọn ní ìdàkejì tí ò dáa hmm. because àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn kì í lè wọn mọ̀ bí àwọn ṣe máa súnmọ́ wọn hmm. ẹlòmíì tó bá sọ ọ́ dẹ̀ ẹni báyìí báyìí Tóyìn lélẹ̀ o Fẹ́mi lélẹ̀ o Ọdún lélẹ̀ o jẹ́ kí n lọ DM ẹ̀ láwọn tó nífẹ̀ẹ́ wọn jẹ́ pé wọ́n ń gbé ní òkè òkun tí wọ́n sì ń lẹ̀ yìí o hmm. àtàwọn tó ń gbé ní ìlú ńláńlá náà nílùú tàwa yìí náà jẹ́ pé wọ́n kọ́ máa send nǹkan sí wọn ni pé àfẹ́ akọ inú wa dùn láti fún yín ní nǹkan because ẹ̀yin náà ẹ̀ ń múnú wa dùn iṣẹ́ lẹ̀ ń ṣe ẹ̀ kì í ṣeré bẹ́ẹ̀ wọ́n máa ń fún wọn lówó náà wọ́n máa ń yé wọn sí náà wọ́n lè sọ pé kò kọ́ wá visit àwọn ní ilé wọn sìn hmm. bóyá wọ́n fẹ́ẹ́ ẹgbẹ́ eh, ní wọ́n fẹ́ plan dinner pẹ̀lú wọn bí wọ́n eh, fún ìṣẹ́jú hmm. ránpẹ́ kan wọ́n á dẹ̀ fún wọn ní kan tó máa fún wọn pé thanks for coming and again àwọn tí wọ́n máa ń fún wọn ní endorsement nsìn pé wọ́n fún wọn ní kíní kan hmm. lágbájá náà ti ń ṣe kíní pẹ̀lú brand báyìí o kàmẹ́dù náà ti ń polówó kan báyìí o ibẹ̀ lọ́ ti máa ń meet wọn. Hmm. lórí ẹ̀rọ ayélujára rẹ̀ ti máa ń pàdé wọn. so wọ́n ti ní management bẹ́ẹ̀ ó dẹ̀ tún help wọn láti ta àwọn nǹkan tí wọ́n ń ṣe láti lè polówó ẹ̀ tó wá fẹ́ gbé ọjà lọ sí cinema nsìn tó bá lọ sí ayélujára kó fi sí facebook ẹ kó fi sí instagram ẹ kó fi sí twitter ẹ kò ní dàbí. nítorí àwọn èèyàn tó ń gbó hmm. ẹ̀rọ alélujára àwọn tó ń gbé dání wọ́n pọ̀ wọ́n pọ̀ wọ́n bá wà níbi iṣẹ́ wọn ò sí nílé tó fẹ́ wo tẹlifíṣàn bọ̀ wọ́n ń gbé fóònù wọn rìn kiri ni. tẹ bá wo views wọn ẹ máa ah kí ló dé ṣáwọn yòókì ń sùn ni àwọn <laughs> àtẹ̀ka wọn àtẹ̀ka àtẹ̀ka èmi kò ń ṣe everybody ló máa kàn bọ́ sí ilé ìtajà kan lóun fẹ́ gba sídi ó yá ẹ fi sínú. ẹ ṣe gan-an ọláyẹmí ṣòbọ̀ pé kínní ni wọ́n sọ yẹn àwọn àǹfààní ó sì ku àwọn àkóbá tó ń ṣe fún wọn náà tó ṣe fún wọn ẹ bá wa sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú kan. ẹ ní ti àkóbá tí ó ń ṣe fún wọn ẹwọn pé nígbà míì àwọn míì èèyàn burúkú ni wọn wọn ní kọńdà tó máa wà nínú ìrẹsì tí a máa ń jẹ wọn lè fi. Eh, ojú òṣèré kan sí pẹ̀lú orúkọ ẹ̀ wọ́n á fi máa gba owó lọ́wọ́ àwọn olólùfẹ́ hmm. wọn. ẹ̀yin àwọn fake accounts, tó ṣẹlẹ̀ ń tì hmm. báyìí. Hmm. so àwọn yẹn àwọn yẹn wà ń bẹ̀ yẹn lèmi tó gbé ó máa ń kó bá wọn jù and again àwọn kan mọ̀ pé ìgbà mi dọ̀rọ̀ ìdẹ́gbẹ́ a máa ń ṣiṣẹ́ lọ́wọ́ ẹlòmíà dẹ̀ ti nídìí ẹ ní ibòmí nísìn ó dẹ̀ ti lọ gba iṣẹ́ ẹ̀ papọ̀ ó fẹ́ ṣe back to back so time tí àwọn tí wọ́n ń ṣiṣẹ́ mi bàbá lọ stamp tí wọ́n lọ post ẹ̀ sí. wọ́n ti post ẹ̀. tó bá ń pọn gbà ah, mo ṣì wà nìbàdàn báyìí ọdẹ àwọn òdẹ ti dé bàdàn. wọ́n dẹ̀ ti rí lórí Instagram pé ẹni báyìí báyìí ah, ọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ ẹ̀ wò ó àlejò wa. a mọ̀ pé àwọn àkóbá pọ̀ jàǹtìrẹrẹ bẹ́ẹ̀ ni àwọn àǹfààní lọ sún àkóńṣe. àlejò wa Ridwan Babalọlá báyìí Babalọlá adúpẹ́ pé àpè yín pé ẹ jẹ́ wa àwọn Yorùbá náà lọ sọ pé wọ́n ní iwájú báyìí ó ní ọ̀pá ìbìtì rẹ̀ sí ní agbára ti àṣẹ Elédùmarè iṣẹ́ yín iwájú ni yóò máa lọ ẹ jọ̀ọ́ tí bá fẹ́ káwọn olólùfẹ́ yín pàdé yín lórí ẹ̀rọ ayélujára Facebook Instagram ẹ bá wa sọ fún wọn nílé. ẹ abẹ́ pàdé mi tó bá yẹ pé lórí Instagram lẹ́kọ̀ọ́ type ni at RBTV official mo jẹ́ Twitter náà ni at reallyone babalola tv mo jẹ́ Facebook ni reallyone babalola tv ló jẹ́ WhatsApp náà ni. tọ ẹ ṣe àdúpẹ́ ibi ni a fi àdàgbà ètò rọ̀ sí.